والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه أدعوك فون الله وبابات الله رجاء الله باتي يوشواني مسلمين أجبالو دي بيجو mélòó kan ṣùgbọ́n kìí ṣe wípé nítorí pé kò wà láti tẹ̀síwájú lórí nǹkan tá ń ṣe ṣùgbọ́n nítorí àwọn àdíwọ́ dáadáa kọ̀ọ̀kan kọ́lọ̀kọ́ fi wá sí kọ́ǹgẹ̀ dáadáa pẹ̀lú ògo ọlọ́run ọba tó láàrẹ ga ààbọ̀ síbi báàbù sọ̀lá ti tàtọ̀ wọ̀ yìí ti ń sọ̀rọ̀ nípa àwọn ìrun tí kìí sọ̀rọ̀ yàn àwọn àrùn tí kìí ṣe ọ̀ràn yàn alákọ̀ọ́kọ́ náà ẹ̀sìn Islam ẹ̀sìn tó dáa ni ọlọ́run tó ga tó èèyàn ọmọ àwọn tó ń dá ó ó sì mọ̀ pé àwa àrídò máa ń bá wa ní ló fi jọ jẹ́ wípé àwọn onímọ̀ máa ń sọ wípé àwọn tàtọ́ wù àwọn yìí nàwáfíl ó yẹ ká mọ ìdí tọ́lọ́mọ bá fi ṣe lófin kí ni ìdí tọ́lọ́mọ bá fi ṣe àwọn nàwáfíl lófin pé ká máa ṣe ká máa kí náà fìlà tẹ̀lé lómi lè wò pé àti ìkọ́nà àyàtọ̀ gan-an ká tó wà mọ́ sọ̀rọ̀ náà fìlà àwọn àǹfààní tí ń bẹ kí ń di máa kírun náà fìlà àbí ṣe àwọn ìrun náà fìlà lófin àwọn ló ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ wọ́n máa ń ṣe sábà bí rífàátù dàrọjá àti fẹ́rù ẹ̀rọ tí báńkì àwọn ọ̀nà náà fílà máa ń ṣe sábà bí rífàátù dàrọjá àti fẹ́rù anábi sọ́lá aléwàlé ọ̀sọ́lá nínú hadithu alkùnlùsí sọ wípé ọlọ́run sọ wípé wọ́n láyọ̀ sọ́lú àbídí yàtàkọ́rọ̀bù iláyá bí ìyàwó mi ò ní yé máa súnmọ́ mi yóò máa wá súnmọ́ mi pẹ̀lú náfìlà títí tí máa fi fẹ́ràn rẹ̀ tí bá fẹ́ràn rẹ̀ nǹkan kún tó sámà àwọn lẹ́bí tẹ́sùn àwọn bí ọ̀rọ̀ sọ̀rọ̀ fún aláàbí yẹn sínú bí àti bẹ̀bẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àǹfààní tó wà ń bẹ̀ ọ̀hún ni jábúrò nọ́kọ̀sí ìfàrọ̀ ayọ̀ jábúrò nọ́kọ̀sí àìfàrọ̀ ayọ̀ àwọn ààyè àti kùdìẹ̀kùdìẹ̀ tó bá wà níbi àwọn ìrún ọ̀rìn èèyàn ìrún ọ̀ràn èèyàn tí yàn kí àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá wà ń bẹ̀ bá fi náà fi àníbà Muhammad wa sallam jẹ́ yíwa àkọ́kọ́ tó lọ́wọ́ bọ́ ọkọ̀ ṣe ìṣirò ẹ̀rú lórí ẹ̀ lọ́jọ́ àkè àmà ìrún ni tí ìrún rẹ̀ bá da ó sọ rí rẹ̀ tí rẹ̀ bá ti da tí ò bá bọ́ ó ti ṣùgbọ́n tí nǹkan bá wá nínú rẹ̀ àníbà ẹ̀mọ́ bá fi pé tó bá dínkù nínú ọ̀ràn àyàn rẹ̀ àti ilé kírun kó pé káwá pé ká mọ̀ kó mọ̀ láàyè kankan àtọ́bẹ̀ síbẹ̀ èèyàn ni wá gbogbo àjọ mi nínú àǹfààní tó wà ń bẹ̀ ò ní wípé ìmáláàyàn kúrò níbi màkàídì ṣàìfà màkínáfìlà yóò ń jì أو تنجي من مكائد الشيطان ẹ̀ẹ̀mọ̀dí tí yẹn bá máa ń kí náà fìlà tí sì máa ń kí wọn ọ̀ràn èèyàn tí ṣàìtọ́nù bá fẹ́ gbàrún lọ́wọ́ èèyàn náà fìlà ní kọ̀kọ́ wá gbà kò ní ọ̀ràn èèyàn torí yóò pé ọ̀ràn èèyàn yóò tóbi lẹ́mìí tó bá ṣe ẹrú tọ́lọ́wọ́n bá nílò ìgbà tí ṣẹ̀tọ́nù bá ti fẹ́ máa gbà náà fìlà lọ́wọ́ rẹ̀ yóò tají yóò tají kò ní jọ́rọ̀ náà yàn gbà nígbà ìmọ̀ kí náà fìlà dáadáa bíi tìgbà kan mọ́ fún yàtọ̀ sí ẹni tí èkí náà fìlà tẹ́lẹ̀ tí ṣẹ̀tọ́nù bá fẹ́ kọ́ǹkà rẹ̀ báyìí yóò gba ìran lọ́wọ́ rẹ̀ lódìdí mo rò pálá yẹn mi ti máa ń láàyàn níbi àwọn ètò ìṣọ̀ إعمار الوقت بالطاعة lílò àsìkò èèyàn fún àti máa tẹ̀lé àwọn tọ́lọ́wọ́n bá fẹ́ tí ni ma ra àsìkò láàrẹ lórí nǹkan ti ó wúlò àǹfààní tó wà mẹ́rin kó tí wá القواعد والضوابط في باب النافلة أو في باب صلاة التطوع القاعدة الأولى النوافل النوافل أوسع من جنس الفرائض النوافل أوسع من جنس الفرائض àwọn àrùn náà fìlà ṣẹ̀rí àfáà ìdàwà níbẹ̀ ju gbígbà wà láàyè tó ṣe fún aníbìran ara yàn lọ lápèjúwe irun ọ̀ràn àyàn tí ìbá ṣe pé èèyàn bá ń ṣàárẹ̀ tí ìbá ṣe parí èèyàn bá sójòjò èèyàn ò kí ń jòkó àti kéèyàn náà o gbọ́nrún náà fílà kódà tí nǹkan kan ò ṣe ó lè jòkó ọkọ̀ yẹ pé ní ṣùládà ẹni tó o ló gbà lè jòkó àyàn ní kíkọjú sí kíkà níbẹ̀ ṣùgbọ́n anáṣọ́lá máa ń kírun náà fílà níbi tí nǹkan gùn mo lọ fara ayé mi tiẹ̀ tó ara bí táàtì rí wípé àlìfàrọ ibò abdiakó wà nàwá fílú àwòsà àpéjú ìran pọ̀ nínú rú rẹ̀ ní pé kí sọ̀rọ̀ ọ̀run nìkan o tá a bá fẹ́ gbààwẹ̀ ọ̀ràn àyàn anábì ní ra ṣùyà màlìmọ́ lámúyẹ́ bàyí tí ṣùyà mamínà láì ẹni tí ó ti dà níyàn àwẹ̀ látòrò tó bá gbà àwẹ̀ ọ̀ràn àyàn kò láwẹ̀ ṣùgbọ́n àwẹ̀ náfíà anábì gbà tí ó sì láníyàn rẹ̀ tẹ́lẹ̀ tó wọlé tó kọ́ wọn jẹun tíyàwó rẹ̀ ní oṣù kẹta náà lè kó sí tí ó jẹ anábì ní ìdáná àná sọ nígbà rẹ̀ ní ìdáná so fa báàbù àlìfàrọ̀ yìí bá dé akó fa báàbù nàwa fi àwọ àwòsà bákan náà alqaa'idatu thaniya فعل النافلة في البيت أفضل فعل النافلة في البيت أفضل إلا بدليل إلا بدليل ìmá kí wọn náà fílà ń lé <coughs> òun ló dáa jù òun ló lọ́lá jù àyàfi tá bá rẹ̀ yòókù kí ni ìdí tá fi sọ eléyìí ìdí tá a fi sọ ni wípé ẹ̀rí rẹ̀ pọ̀ wípé ìrun náà fílà ńkọ́ o ibo ní ká ti máa kí ilé ilẹ̀ anábi sallallahu alayhi wa alihi wa sallama kun ijalu min salatikum fi buyutikum wa la tattakhizuha qubura nínú àwọn àrùn yìí tẹ́ máa kí ẹ máa kí ń lé ẹ máa sọ lé yẹn títẹ́ ìtẹ́lẹ̀ yẹn ti kí wọn ẹ̀rí bí kò sí èméjì mẹ́ kékeré sí ìrun àwọn èèyàn ní ọ̀sán ìrun náà fílà ní ọ̀sán mo pa láàrin mi ti zaid bin sabit radiyallahu anhu ó ní alaykum bis salati fi buyutikum fa inna khayra salati al mar'i fi baytihi illa as-salata al maktuba ṣáájú nǹkan tí mo sọ ní ó ní wípé alaykum bis salati fi buyutikum ẹ máa kírun lé àyàfi tó bá ti ràn ọ̀ràn yẹn lọ́kùn tó ti ẹni òsì ni ẹ̀rí dẹ̀ pọ náà wa tá a bá ní nílé ká lọ wo àwọn àhàdíìsì ní báàbù a rí wípé ọpọlọpọ àwọn Muhammad sallallahu alayhi wa nígbà anábà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa ń kí àwọn náfìlà wọ́n máa ń kí ń lé kó tó di wípé yóò jáde lọ sí mọ́ṣáláṣí ẹjẹ́ ń sáré kàkán bẹ̀ ọ̀kan rẹ̀ ni hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhu qala ó ní hafiztu minan nabiyyi صلى الله عليه sallam وسلم. rak'at mo rí mo sọ ànábà Muhammad sallallahu alayhi wa sallam mo ṣàkíyèsí mo ṣàkíyèsí mo wá rí pé ẹ̀hún rákà mẹ́wàá kan ń bẹ̀ kì í fílẹ̀ lójoojúmọ́ tí mo ń kí òkè àtẹ́yìn ní kọ́bílà gbófòrè ìrún rákà méjì síwájú ìrún àìlà kó tó káìlà ọ̀rọ̀kì àtẹ́yìn ní báàdà ha mo ń kí rákà méjì náà lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀kì àtẹ́yìn ní báàdà àlùmọ́gíríbì mo ń kí rákà méjì lẹ́yìn mọ́gíríbì fi báyìí mo ń kí ń lé ọ̀rọ̀kì àtẹ́yìn ní báàdà lẹ́yìn في بيته في بيته انصر انفسي انت بتاع فعل محل شاهد كواسه ونكا او حديث مي وابه so فالاولى الافضل صلاه النافله في البيت الا بدليل àfi tá bá rí lọ àwọn náfìlà kan bẹ tí ẹ̀rí wà wí pé ká kí wọn ní mọ́ṣáláṣí ló dájú tare le fún mi lapeje salatu tarawih salatu tarawih náfìlà ni hmm? على القول بكونه أو بكونها نافلة هي علم أكتبين يا واحد الاختلاف وعمل كنت نافلة عني أبورانيا sára yìí mìtì ilá àfi ní ìlàpéjúwe sọ̀látù lẹ̀ ìdì náà wà ilá àbáni sọ̀látù lẹ̀ ìdì wà ìṣẹ́láfù àmì ọ̀nà kàmọ́ sàyà àti sára yìí mìtì àpàrà sàlàyé àwọn èèyàn nígbà tàbá débẹ̀ láìpẹ́ àpẹ́ iná lájẹ̀bẹ̀ ìṣàlá ọ̀tàlá tó tí wá bá ní sùn bí sọ̀látù tàràwíyà bí sọ̀látù al mọ̀sọ́lá ara jùlọ bí ní wọn pàlà yìí wìtì fọláyò kọ́ ah tó dáa jù ní ká kí lè rárá mo fẹ́ kírun tèmi lóru ó wà dá kìlò rárá lọ kí ní mọ́ṣáláṣí torí pé khairul hadi hadi ó Muhammad sọ anábì kí mọ́ṣáláṣí ọba kí mọ́ṣáláṣí àwọn èèyàn nítòsí lẹ́yìn síbẹ̀ náà ibẹ̀ pọ̀ ṣe bó yàrá Aisha wà mẹ́ yàrá ọmọ Salama wà mẹ́ yàrá ọmọ Habiba wà mẹ́ yàrá Hafsa wà mẹ́ kò kí n bẹ mọ́sálásí ló ti ń kí láwọn èèyàn fi tò sí lẹ́yìn mo rò pálá yẹn tẹ̀lé nígbà tí ọmọ rọ̀ di ọlọ́wà ní òtọ́ bẹ́ẹ̀ jí súnà yẹn níbo ló jí sí nínú mọ́sálásí kí ni ìdí tó fi jí sínú mọ́sálásí orí pàwọn èèyàn kí mo tàfà rẹ̀ kí mo kí ń lé wọn ni orí pé wọ́n ń kí ní mọ́sálásí bọ̀ àwọn eléyìí ó dúró pẹ̀lẹ́ nìkan àwọn eléyìí ó dúró pẹ̀lẹ́ nìkan tó túmọ̀ sí kí mọ́sálásí náà ní gbogbo wọn wà sálàyé mi tiẹ̀ so fàáìrù sọ́lá tó tààrọ̀ wí eléyìí tó dáa jù ní kí yàn kí mọ́ṣáláṣí àyàbí lásìkò tán bá ti yàn mọ́lẹ̀ yàn sì ti àmọ́lẹ̀ ọlọ́run wọ́n sànù a sì gbọ́dọ̀ gbọ́ sí wọn lẹ́nu torí pọ̀nà yàn ní ká tẹ̀ láṣẹ wọn so ká má tún ṣe mistake o yé ní sìn náà kọ́ ìdá ẹlẹ́kẹta aláṣùlù aláṣùlù الأصل في تنفل استواء أجزاء الزمان والمكان الأصل في التنفل استواء أجزاء الزمان والمكان إلا ما خصه النص إلا ما خصه النص aláṣlò ìpìlẹ̀ nínú ẹ̀sìn ogun ni ìṣèwà òwàjìzá àzàmáni wà ìmọ̀ká gbogbo àsìkò tí ń bẹ sálàyé mi ti kò sí táìmù tí yóò lè yan fìlà ń bẹ wà ìmọ̀ká kò sí ààyè kan táàtì yan náà fìlà náà fìlà tá a bá sì yàn ní anytime nǹkan kan náà lọ ẹkẹ ládàá rẹ ó náà fìlà tá a bá yàn ní ẹni ààyè nǹkan kan náà lọ ẹkẹ dàbí ọrẹ ó ilá máa kọ́ sọ̀hún náà àfi ààyè tí mẹ́sù bá bọ́lá fún mọ̀rọ̀ padà yẹn mi ti ọyá náfìlà báyìí tó bá yàn ní bàbá ọgbà ládá báyìí bóyá náfìlà òru òní sálámà mẹ́jọ ní láka mẹ́ẹ̀ẹ́dógún láka mẹ́ẹ̀ẹ́dínlógún lójú eléyàn táìmù báyìí ló sì gbọdọ̀ kí tàbí tó bá ti di aago méjì lóòru báyìí ó wà jí ó wà sàlùwàlà tó torí àlàáfíà ni wípé anytime téèyàn bá ṣe náfìlà tàbí ẹni ààyè téèyàn bá ti ṣe aṣùlù ní wípé ó yẹ kó dọ́gba ni ìwọ tó kírun ní inú bíi nínú pálọ̀ mi yìí tó kí dáńfìlà àtẹni tó kí tiẹ̀ ń títì àlàáṣùlù ní wípé déédéé ní nǹkan tẹ̀ ṣe mo rẹ̀ pálá yìí nìjẹ́ torí náfìlà lẹ́jọ́ yẹn láàkí tó bá ṣe ààyè kan tí ṣẹ̀rí àwa sọ wípé irú nǹkan báyìí káàkiri ńlẹ̀ sálàyé mi ti ní ìsìn irú sọ láti fàwáà fún ìsìn tàbá ṣe fàwáà fún ìbúlá àdìkì mùsùlùmí ṣàrọ̀ tẹ́kọ̀ọ́ ti bu ọlá fún un tí o tí èèbá ṣe wípé náà sùn ló wá ló sọ wípé tí ẹnìkan bá ní ká wọ inú igbó lọ nǹkan náà fìlẹ̀ ilé ìtọ́ bá lọ yàn inú igbó nǹkan báyìí lọ́wà fún un arábìnrin rẹ̀ wípé kí wàá ní ẹ̀rí ìlọ̀yàn inú igbó eléyìí ẹ̀kọ́ ìdá dákúdákú òun ní fáwọn bíjà sọ́ra wọn ni a máa ń sọ àsìkò pẹ̀lú nǹkan wọ́n ní nǹkan bẹ̀ táìmù báyìí lẹ́jọ́ lókè tẹ́ bá kí ní táìmù yẹn gan kò lè ṣiṣẹ́ so ààyè báyìí lẹ́sí gbọ́dọ̀ lọ́jọ́ náà fìlà báyìí lára aláṣùtò fi ṣàríà ní wípé ààyè káàyè èyíkéyìí inú mọ́ṣáláṣí mọ́ṣáláṣí náà ni èyíkéyìí inú mọ́ṣọ́lá mọ́ṣọ́lá náà ni èyíkéyìí nínú ilé ilé náà ni èyíkéyìí nínú àsìkò àsìkò náà ni àyàfi àsìkò tí iná ṣùgbà tó bá sọ̀rọ̀ kọ́ ìdá muhimma jìdá náà ẹlẹ́ẹ̀kẹrin كل النوافل كل النوافل يشرع فعلها gbogbo náfílà ọba ṣẹ̀rẹ́ àmúkákí fi safar ní safar ilá àyàfi rọ́tìbátò rọ́họ̀rì rọ́tìbátò àbúrọ́họ̀rì àfihàn rántí bá zuhri síwájú àbí before àbí ẹ̀ wẹ̀lì maghribi lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n rántí bá rẹ̀ ẹ̀yìn ẹ̀ ló wà wẹ̀lẹ̀ ìṣà lẹ́yìn ẹ̀ mú yìí mi ti asúnánù bá yẹn á padà àwọn ànáwá fílù yẹn méjì ni wọn fílù mọ̀kọ́lákọ̀tún àti fílù nàwáfílù mọ̀tọ̀lákọ̀ onígbogbo òun náà fìlà pátápátá tó bá yà ti yàtọ̀ sí rọ̀wàtì nàwáfílù mọ̀kọ̀yádàtọ̀ oní àwọn àyàn àrọ̀wàtì sára yìí mẹ́jẹ́ tí wọ́n ti kọ̀ yádà pẹ̀lú nǹkan sọ pé bọ́yá before after àrùn ìgbàgbà tó ti ẹ̀yìn sí mọ̀kọ̀yádà nìyẹn sọ mọ̀tọ̀lákọ̀ ni pé náà fìlà lásán ni bí irú abẹ́sẹ̀ náà fìlà ní kì í sára rọ̀ wá dì tó tí ó ní ìsinmi tó a fẹ́ ṣe náfìlà ní ìsinmi láàrin àdánù méjèèjì àdánù àti ìkọ́ọ̀mà ìwé lẹ́yìn ní ìsinmi mọ́tòlákọ̀ ìsálàyé mi ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ só yé wa lọ́yẹ̀ tó tá a bá wà nínú àjò gbogbo náfìlà tó yẹ ká ṣe àá ṣe àyàfà àwọn rọ̀wà àti bòníkà torí àwọn ìlànà bí máa ń fi rẹ̀ sí máa ń fi lọ́kẹ́ àtẹ́yìn fàjìrì rẹ̀ láhàbọ̀rọ̀ wà látàfàrọ̀ so tí èèyàn lọ́sọ pé mo wà láàrin àti èèyàn bá ti wà láàrin àjò kò ní ìdíkọ́ yẹn náà fìlà mà àmọ́ sọ bá wọn sọ pé kò ní ìdíkọ́ kí àwọn àsúnánú àrọ̀wà àti bòníkà mo rò pé àgbọ́ mi yé twenty one tí kọ́ ìdá yẹn sọnù máa ń lo tíráfù kọ́ yọ wítìrì sọnù má yọ sọnù ó kì wítìrì ó kì bá gbára rẹ bá ti mọ̀ fọ́dọ̀ tó bá wà ní àjò lè ké gbòfà sára ìrìn tí tó wáyé pé nínú sáàndì rẹ ní pé tahiyatul masjid náà fi lànà máwọ̀ mọ́ṣáláṣí kò jókòó sára ìrìn tí so tí èèyàn bá wà ní rí àjò ìran náfìlà tí ó máa ń kí ó dínkù sí tẹni tí ń bẹ ń lé bọ̀tí ọ̀pọ̀ náà kì í ṣe pé o kere sí tí ó máa مؤقتة بوقت كل نافلة مؤقتة بوقت فتفوت بفوات وقتها إلا من عذر فتفوت بفوات وقتها إلا من عذر بفوات وقتها إلا من عذر ìtumọ̀ eléyìí ni gbogbo náfílà tẹ́sìn bá ti fàṣíkò sí dáfú tó bí fàwá ti wá kọ̀tì tí àsìkò rẹ̀ bá ilé lọ náfílà náà ti lọ́wọ́ lé ní ọ̀fẹ́ sàn mọ́ àyàfi tó bá ní àwọn zòrò rò sálàyé mi ti tí èsì pọ̀ mọ̀ láfẹ̀jú ẹ̀yìn sí ó máa ń kí náà fílà àdùhà ó wàá kí níjọ́ kan títí títí tí tásìkò rẹ̀ fi lọ tí zawal fi wáyé ó lè sọ́kọ́ fẹ́ san dùhà padà láà láàkín irú ilé tó ṣẹlẹ̀ sáà nígbà Muhammad sallallahu alaihi wasallam náà fílà tẹ́ kó kí lásìkò àyílà ti máa ń kí inú àwọn ọ̀rọ̀ wa ti bẹ̀ àwọn èèyàn kan bá alálejò kọ́ wájú orí kí ẹ̀rì pọ̀ kí lẹ́yìn àṣírí tòró ní ọ̀zọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni sàábé tí wọ́n kásùn bá àtàn tó dìde tánà ń sọ́lá lè wà lọ́sọ́rọ̀ ọlọ́run sọ pé sọ fẹ́ mọ́ kí ṣubú ìmẹ́rin kọ́ àwọn oúnjẹkúsọ ẹgbẹ́ nìkan dìde ní asàfọ́lá oúnjẹkúsọ kí mọ́ gbé nídìí ọlọ́run forí jìmì torí ti báàbù mùsùlùmí ni oúnjẹkúsọ yọ èkó ẹ̀ ń pọ́ fẹ́ máa lọ pé Bukhari gba àdísì wáyé pé

múlùpàlà yìí mẹ́tẹ́ torí yẹn ó fi ṣèyàtọ̀ láàrin pé kó kírun mẹ́rin báyìí pẹ̀lú pé o ti sọ̀rọ̀ ṣe pé yẹn sọ̀rọ̀ lórí ìrìn inú ti bàjẹ́ ìgbà tó ti sọ̀rọ̀ ó túmọ̀ sí pé ọjọ́ yẹn mọ́ra ìgbà tó ti kó láàyè yẹn bọ́ sáàyè mi ó túmọ̀ sí pé òun mi lọ kí fẹ́ni tó bá fẹ́ san ọkẹ́ àtà alifajù last kọ́ìdà ní báàbò yìí kọ́ìdà gbẹ̀yìn fún lẹ́lẹ́kàánú àbí ẹlẹ́kẹfà àfà náà látàná fúlá لا تنفل في وقت نهي إلا ما له سبب لا تنفل في وقت نهي إلا ما له سبب so àkíṣe náfílà ní àsìkò tí wọ́n kọ̀ fún aláti máa ṣe láti kírun ṣẹ̀kẹ̀ wákùtù náà ya àjọ fún àmárùn ni táà gbàgbé mọ̀dọ́ yíyà kí wọ́n wá sà sábà padà kí mẹ́ta méjì ó di márùn àwọn àsìkò yẹn yẹn yàn náfílà ilá máa làhú sábà àfẹ́lẹ́ tó bá ní sábà bí so àwọn zawátù lásìkò àbẹ̀yàn lè kí lásìkò yẹn gbẹ́ntọ́wọ́ mẹ́ṣẹ́ lásìkò náà yìí tí ó ti ẹni sìn ní ó lè kí tahiyatul masjidi láǹsọ ẹni tó sàlù àlá lásìkò náà tó yẹ pé náfìlà wò gbówó lọ fẹ́ kí ó lè kí wàhákàdá wàhákàdá ẹni tó fẹ́ ṣe istikhara lórí nǹkan kan tó ṣe wípé tí ò bá ṣe lásìkò yìí náà yẹ àsìkò tó fẹ́ ṣe yẹn ọlọ Sheikhul Islam Ibn Taymiyyah lè ṣe sálàyé mi tí bó ti ẹgbẹ́ náfìlà ni ó lè ṣe tóró ní sábàbí mo rò pé àlàyé mi ti tọ́yọ̀ فضل التنفل يا جافل الإناء فضل التنفل سواء كيفية على الناس توقيفي جعل توقيفي يفضل التنفذ توقيفي على النص فضل التنفل توقيفي على النص نعم اجاد بارات من كرابين او من ميجي بو قوايرا ميجي دي ني سي قالو صلاه على الاستخاره تابعتي دي بيو الاستخاره ان شاء الله ما سمي دي بين الله تعالى نعم الان يا شيخ تفضل بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله قال المسلم رحمه الله باب صلاة التطوع هي أرباع قبل الظهر وأربع بعده وأربع قبل العصر ركعتان بعد الفجر وركعتان بعد العشاء وركعتان قبل الفجر وصلاة الضحى وصلاة الليل وأشهرها ثلاث أشهر ركعة يوتر في آخرها بركعة كتحية المسجد والاستخارة وركعتان بين كل أذان وإقامة نعم بارك الله فيك نعم آه، من نعم àwọn تطوع tàtọ́wọ́ gẹ́gẹ́ من نوافل wọ́n àtúnṣe mutulakọ mutlakọ mọ̀kọ́yàdà ti àtàwọn ọ̀run tẹ́ pé ti ní nǹkan tí ó wọn ti yáa fi káàfi ṣe wọn tó ti ẹni sí àwọn mutulakọ náà yé wọn tó kà àwọn ti bù bẹ̀rẹ̀ àwọn àrọ̀wá ti bù yẹn méjìlá ni wọn sálàyé mi ti wọn. so ẹ̀rí dẹ̀ wà fún wọn nínú ọ̀rọ̀ anábàwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìwáyà mi kà wọ́n ní mẹ́wàá ìwáyà mi kà wọ́n ní méjìlá ẹ̀sùn wọn kí sì yáàdà ní méjìlá so ajẹ́ wípé ìwáyọ̀ ní méjìlá láti kí ni òun láàmú anábà Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ ń sọ́lá sinata rak'atan fi yawmin wa layla ẹni tó bá kírun náà fìlà méjìlá lójúmọ́ bóníyà aláhùbè hinna báyìí tó ń fi ìjànà látara tí ń kí yẹn ọlọ́run bó fún náà jẹ́ hadith muslim ní oṣù lálàáfíà so àwọn ní à ń pè ní sunanu alawatib sunanu alawatib méjìlá ni wọn ìpín wọn ni kásìkí mẹ́rin mi lẹ́yìn rẹ̀ yóò di mélòó báwọn yóò di mẹ́jọ ẹ̀rí rẹ̀ òun ni hadithu tí àwọn asáàbù súnà ní mẹ́rin nígbà wà àti imam nke ala arba'in qabla dhuhri ẹni tó bá mójú tó kó máa kí ìrun rákà mẹ́rin mẹ́rin mẹ́rin síwájú ìran yìí là mẹ́rin mẹ́rin míì náà lẹ́yìn ìgbà tó bá kí ìran yìí là tán haramahu الله ala an-nar ọlọ́run ní fi náà jọ lọ́jọ́ àkẹ́ àmà tẹ́ pé ládàá rẹ̀ tóbi ìgbà àwọn aṣúgbùlù wa iná ni ọlọ́run ṣàánú wa ẹ̀rí eléyàn ni so arúgbó àwọn mukọ́bílẹ̀ làásìrì bẹ́ẹ̀ náà ní ká kírun láka mẹ́rin síwájú ìran làásàrì ohun sí lára wa ti kò sí lára mo rò pàlàyé mi jẹ special irun ni ara àwọn ànáwá fílò ní mọ́fìlákọ̀ ni tòun ṣe ìsìlámù àtàwọn àfáà mi ìbí ti sọ nìyẹn sóyé so, ládàá tí ẹ sì dádúró lọ́tọ̀ anábì sọ́lá aléwálé ọ̀sọ́lá ó ní rahimallahu imra'an ọlọ́mbà ń ké ọmọ yẹn kan sọ́lá arba'an qabla al-asri tó kí ìrun rákà mẹ́rin síwájú ìrun al-asri wọ́rọ̀kẹ́ àtàání ba'da al-maghribi bẹ́ẹ̀ lẹ́yìn ìrun mọ́gìrìbì ara rọ̀ wá ti bò nìyẹn sọ ti yé bá ní ara kí ni o ara rọ̀ wá ti bò nìyẹn ẹ rí pé kò sọ̀rọ̀ kọ́bílà lè mọ́gìrìbì sáwá lè kírun síwájú mọ́gìrìbì àbá lè kírun kò sí èméjì mẹ́pa lè kírun torí anábì sallallahu alaihi wa sallam sọ pé sallu kọ́bílà lè mọ́gìrìbì sallu kọ́bílà lè mọ́gìrìbì sallu kọ́bílà lè mọ́gìrìbì ó ní lè máa ń sàrà fẹ́ni bá fẹ́ so ṣùgbọ́n yẹn náà ara nàwa fílù al-mutlaq ṣẹ́rí ẹ̀mọ̀ yàtọ̀ tó wà láàrin kan ní kíní kara nàwáfílù mọ́tòlákọ̀ àti kọjára nàwáfílù mọ́kọ́yádà àwọn arọ̀ wá ti wù yẹn al-insan yudawi màálẹ̀ sálàyé mi tẹ́sí yọ́n tó bá ti ná fìlà mọ́tòlákọ̀ ní tó dáa ní kíyàn máa ṣe lẹ́kọ̀ọ́ sálàyé mi tẹ́ yẹn ti kíyàn máa wá ṣe ní gbogbo ọgbà bíi rọ̀wá ti sàtìrí yàtọ̀ tó wà láàrin méjèèjì báyìí àwọn sàábẹ́sì máa wọn máa ń kì ní tó fi jẹ́ ọjọ́ pé a ah, yóò jẹ́ àmọ̀ ìpé gbogbo bí tí wọ́n ti máa pè wọn mágíríbì tán tí wọ́n sì ṣẹ̀ká àmàlẹ́ kan náà kìí sí lànà súnà nìyẹn kìí sí lànà anábà Muhammad sallallahu alaihi wasallam bá a ti máa ń pè gbogbo òun yòókù náà lẹ̀ la máa pè rún mágíríbì náà lẹ̀ ọlọ́run bọ̀ wọ̀lá ètò ìbẹ̀rẹ̀ yọ́sà ànú wa sọ ẹ̀rí sì ń bẹ lórí tiẹ̀ náà tó pọ̀ sànàbí sallallahu alaihi liman sha'a hadith tó sí lálàáfíà ni ṣàlàyé mi tí ṣùgbọ́n anábi sọ pé lè máa ṣáá ẹgbọ́n jẹ́ fìtẹ̀lé wọ́n ní kàrọ ahíyàtà àyà tẹ̀kẹ́lá hàmìnà tó súnmà káwọn yẹn mọ́sọ̀ di súnmà jámàkí tẹ́wà dáwà máa lè aláìhà ṣàlàyé mi tí láti mọ̀ pé àsúnanú alìmọ́tòlákọ̀ ànàwáfíìlì mọ́tòlákọ̀ láàyò dáwà mú aláìhà ṣàlàyé mi tí a àrọ̀wátù káàdì bẹ́ẹ̀ o so ẹ̀rí dẹ̀ wà pé anábíwá Muhammad náà sallallahu alaihi wa sallam sọ́lá kọ́bílà magribi lọ́kẹ́ àtẹ́yìn ó kí òun aká méjì síwájú ọ̀run magribi Ibn Hibban ló gbà wá ó sì lálàáfíà dọ́dọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam Anas ibn Malik náà ní kúnnà nù sọ́lẹ̀ rọ̀kẹ́ àtẹ́yìn ba'da ghurubi shams tí òun bá ti kí ara àwọn àkọ́tún dáhàyè ní ìgbà tí òun bá fẹ́ wọ̀ tàbí láti ẹ̀yìn ìran aṣèlè dìgbà tí ọ̀run bá fẹ́ wọ̀ but ìgbà tó ọ̀run bá ń lọ wọ̀nyẹn gangan ní kókó só ti ẹni sì tọ́ra alẹ́ kírun lẹ́yìn asìlì gẹ́gẹ́ bá ti sọ tẹ́lẹ̀ tó bá ti kí àṣàhùn sí mọ̀ tẹ́fẹ́ àtún sóyè tọ́yè wọ́n la máa ń kírun tó ọ̀run bá ti wọ̀ tán fàkẹ́ àná sallallahu alaihi wa sallam yàrá ọ̀nà anábìsì máa rí wa báyìí falam ya'murna walam nínú pé eléyàn náà ó kó yọ àbọ̀n ọlọ́run ọ̀la ètò yóò kún àlọ́ ṣùgbọ́n kì í ọ̀rọ̀ wa ti bù. so wàrọ̀kì àtàní báàdà làìsà wàrọ̀kì àtàní báàdà bẹ́ẹ̀ náà ni ìrun rákà méjì lẹ́yìn ìrun ìṣà ara ọ̀rọ̀ wa ti bù nìyẹn tá a bá fi mẹ́jọ tá a bá fi kún méjì yóò àwọn àrùn yẹn yẹn kò tẹ́ bá ní àsúná ní rọ̀wá àti ibò àwọn àrùn yẹn ní jẹ́bẹ̀ àwọn àrùn méjèèjì látà sọ ní sí ẹni jẹ́bẹ̀ ṣùgbọ́n láì dí ìnàpẹnu ó lẹ́tọ̀ọ́ náà torí àwọn tí ń kà ní mẹ́wàá hadith ẹ̀ náà ti lálàáfíà hadith abdullahi ibn umar náà tí mo ti kà fún alẹ́ kan òun ka méjì síwájú àyílá sálàyé mi ti méjì lẹ́yìn ẹ̀ méjì lẹ́yìn magrebi méjì lẹ́yìn ìṣà ó di mélòó báwọn ó di fi méjì síwájú sófù sálàyé mi tiẹ̀ ní tó fi kún tiẹ̀ tó fi pé mẹ́wàá nìyẹn so nínú rìwáyà mi oníwàrọ̀ kí àtẹ́yìn ní bá jùmọ̀ àti fi baiti yóò kíra ká méjì lẹ́yìn jùmọ̀ ní ilé rẹ̀ ó ṣe wá sọ wípé ìmọ̀ ń kí méjì ti àtẹ́yìn yóò yára kí nínú rìwáyà ti muslim tọ́yìn so ìmídé àwọn ilé ìta irun tá a bá máa ń kí síwájú ìran ọ̀ràn yàn tàbí ní ẹ̀yìn ẹ̀ oníjẹ́ nọ̀rọ̀ wá sí so yé báyìí nìsín ọlọ́run kan àlọ́wọ́ so wàrọ́ kí àtá ní kọ́bílá ní fàjìrì ẹ̀rì fótó yẹn sọ́tọ̀ ni ìyẹn là máa ń pè ní rọ́kì àtá àlìfàjìrì nínú gbogbo náà fílà ó sì tá a bá sọ pé òun ló pàtàkì jù torí àwọn ìṣọ́lá àríwá ilé ọ̀sán òtún ní ọkàn pàjù ànábì èsì esi ńlẹ̀ àbílájọ sóyè bá ní sùn sọ̀wọ́sọ látò lẹ́yìn lè bẹ́ẹ̀ náà ní káyàn náà fi là lóru wọ́sọ́látò dùhà afọ́n ara àwọn irun ni ó sì lálàáfíà ànábì máa ń kí sẹ́rí irun kérégédé tí òfin sí wọ́n ní hadith wà pé màmá wa Aisha ó lòun orí ká nábì kiri tí òun orí ká nábì sọ́lá alẹ́ wàlẹ́ ọ̀sọ́lá nǹkan kiri láàkín Aisha ìkànnà ó ní káàna Rasulullah sallallahu alaihi wa sallam yusalli duha arba'a máa kí ṣùgbọ́n bọ̀ mi ó ní ma ra'aytu Rasulallahi sallallahu alaihi wa sallam yusalli subhata duha qatta ní ìríkà náà bìkìrì sálàyé mẹ́tẹ̀ ọ wá ní wà inni la usabbihuha ṣùgbọ́n mi máa ń kì ṣe àìsàn ṣe bídíà ní ìrọ̀pá àlàyé mẹ́tẹ̀ yẹn tó ń ṣe bídíà nígbà tó máa ń ìsìnkú rẹ̀ àrẹ́bì pé ní sọ̀látùl àwàbín oní sọ̀látùl àwàbín náà ni àwọn tí wọ́n ń ṣeré padà sọ́dọ̀ ọlọ́run sọ́lá èmi ti ṣùgbọ́n hadisi kan wà nípa sọ̀látù dúhà tí ò lálàáfíà ò wọ́n ni pé mọ̀nsọ́lá dúhà tí ń tẹ́ aṣọ́rọ̀ tàrọ́kà ẹni tó bá kí wọn dúhà ní rákà méjìlá bánà lọ́hùn láwùkọ́ sọ̀rọ̀ fil janna ọlọ́run bọ́ máa àfin fún láti janna ní lálàáfíà ń mo rò pàlàyé mi ti Imam Tirmidhi gan tó gbà wá ó ti ṣe ṣèkọrọ ọbẹ pé kọrọ ìbùn so irun duha ó lálàáfíà ìyẹn lè kí rákà méjì ìyẹn lè kí mẹ́rin ìyẹn lè kí mẹ́fà ìyẹn lè kí mẹ́jọ ṣùgbọ́n kò sí ẹ̀rí pé ó lè ju mẹ́jọ lọ ṣùgbọ́n yàtọ̀ sí irun ishraq táwọn ọmọ ìyá wa ti bí àwọn ìyá wa tọ̀run tí wọ́n máa ń kí wọ́n kì í lọ́tọ̀ wọ́n tún kí duha lọ́tọ̀ eléyìí kò sẹ́rí fún yẹn kò sẹ́rí fún yẹn àbí tó wáyé pé tí wọ́n gbà lérò pẹ̀lú ìṣọ́ọ̀kì náà ni abdullahi wallahu ta'ala a'lam wa salatu layli wọ́n ní bẹ́ẹ̀ náà ní ká kírun lóru náà sí lẹ́wòrú wọ́n ní wà kí sáró ha fàlàfà ashrata rak'a àwọn kì í fi síbi mọ́tàbí kankan ṣàlàyé mi jẹ́ torí pé níbi ọ̀rọ̀ pọ̀ ń bẹ àwọn àfàwà anábìlà títí dọ̀la wọ́n gbà wípé inú òru ọ̀láàlà kò láàlà ní lọ́dọ̀ tí wọ́n kò láàlà ẹ̀bá àkí 37 kọ́tà ti jẹ́ wípé ẹ̀bá àkí 45 ẹ̀bá àkí 53 ẹ̀bá àkí 61 ẹ̀bá àkí 73 ẹ̀bá àkí 89 ẹ̀bá àkí 101 dọ̀làlà so ìyẹn náà fi justify ilé tí wọ́n ń kí ní haram lákìn kò sí èméjì ń bẹ̀ ní pé ń tẹ̀rí lálàáfíà fún o ni wípé látòrí mẹ́ta márùn méje mẹ́sàn ẹ̀rí pé hadu al-aksari ni wọ́n sọ wọn sọ eléyìí tó kéré jù kọ wá dọ̀rọ̀ ju tààtì lọ ìyẹn ló lálàáfíà nínú àwọn ìwà àyàtì ìgbà wa tó lálàáfíà ìtí ó pé tààtì yẹn gan méjì tó kún tó fi pé tààtì yẹn àlàyé wà lórí rẹ̀ ṣàlàyé mi ti pé ṣé náfìlà ẹ̀yìn iṣẹ́ ẹ̀yìn ni àbí náfìlà méjì tá anábì máa fi ń ṣí ìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àádẹ́ rí pé súra bó ṣe máa ń kí ó yàtọ̀ sí bí ṣe máa ń kí eleven tó jẹ́ náfìlà òru òyìn lè kí thirty kò sí ìyàn méjì bẹ̀yìn sì lè kí eleven ṣàlàyé mi ti ṣùgbọ́n téèyàn bá kí thirty méjì yẹn máa wà kọfífà kọfífà táyì kéèyàn tó bá kí ìyókù wallahu ta'ala àlá wàhálà yẹn ló bá súnà mu lákin àwọn afáwà sọ pé káwọn sọ́ra ń di dídì clear nítorí bá jùlọ náà sì gbèjà káwọn pé ní ṣẹlá fìlàwọlà kí ló dé nítorí pé arínú àwọn táàbì yìí náà ti wọn kí jù bẹ́ẹ̀ lọ kò sí èméjì pé wáyà wà tó lálàáfíà dọ́dọ̀ àwọn kan náà tàbí yìí tí wọ́n kì jù bẹ́ẹ̀ lọ lákin wa khairul hadi hadi Muhammad sallallahu alaihi wasallam àní bàdá àwọn torí bíbà dá àwọn bíbà dá àjíìlù wọn ní kéṣẹ̀ nìkan ṣoṣo ló ṣe nù àwọn tó ṣe pọ̀ mo rọ̀ pálá yìí ti a lè bà dá odidi jíìlù kan tán yányán àyẹn ọba mu sálàyé mi ti ẹ̀hẹ̀n bọ́ àwọn nínú àwọn onímọ̀ tó sọ pé bídíà ni ó torí pé àti mọ̀kọ́ ìdàtọ̀ àfi mọ̀ bídíà kò sẹ́rì kò sẹ́rì nù bídíà ni torí pé sísọ pé bídíà náà yìí náà kò tí وقعت البدعة عليه لكن تحفظا فلي واحتراما لمكانة التابعين ترى ما سلف ولا دانيو فسر كوي خلاف والأولى نقول هذا لك عمرنا حين جمع الناس من أتقام يجو قد كان كيجو إليهم ينال الله بعلم مجو آه قال يوتر في آخر هذه آخرها يوتر يفرك يوكان yóò fi ṣe wítìrì tí yóò fi parí ẹ̀. وقال وتحية المسجد تحية المسجد انتو لا لا فيعني قرآن يعني انتو لا لا فيعني قرآن يعني قال والاستخارة والاستخارة oni irun tí yàn fi máa ń béèrè guidance lọ́dọ̀ ọlọ́run lórí nǹkan tí yàn bá fẹ́ ṣe kìí ṣe ìrun ìyẹ́ṣẹ́ wò torí àwọn akẹ́kọ̀ọ́ èèyàn rò pé ìrun ìyẹ́ṣẹ́ wò ní ní a fi máa wò pé kí lèyàn ó rí lójú oorun wọ́n ní kẹ́lómi tó bá ti ṣe tó wà tí aṣọ fún sórí bẹ́ẹ̀dì orí aṣọ fún yẹn lọ́wọ́ àti sí tó tó bá fẹ́ sí ẹni tó bá fẹ́ fẹ́ yóò wá yọ sí ọ tó bá ti wá yọ sí ọ ajẹ́pọ̀ ńlọkọ rẹ nù ìgbìmọ̀ tó bá yẹ pọ̀ ńkọ́ lọ́wọ́ ayọ̀ tẹ́lómi bá yọ ajẹ́pẹ́ kínní kan nù tàbí ọwọ́ alálà kan gbogbo yẹn ò sí nínú ìṣèkọ́rọ̀ ìṣèkọ́rọ̀ ìṣiṣẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn kọ̀wàá ìdìmọ̀ kó ló fẹ́ ẹ̀lẹ́ ní كل فعل لم يؤمر به بعينه لم يؤمر به العبد بعينه كل فعل لم يؤمر به العبد بعينه وجهل عاقبته فيستخير له فيستخير له شعر انتقائي إذا ينصني ó ní pé iṣẹ́ ní tá a mọ́ sí ṣàkọ́rọ̀ lé lórí ó gbọ́dọ̀ ní wáṣù méjì a kìí ṣe ṣàkọ́rọ̀ lórí nǹkan tí kò bá ní ọ̀kan nínú wáṣù méjì nínú pálá ayé mẹ́tì alákọ̀ọ́kọ́ wọ́n ní wípé ní tá a fẹ́ ṣe ṣàkọ́rọ̀ lórí rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ní tí ẹ̀sìn ọ̀pá wa láfẹ́ pé ká ó lè sọ wípé ah, àṣìkò ilẹ̀ àti tó jíǹsí sí ọ̀rọ̀ bóyá kí n lọ kírun àbí kí n má lọ kírun gbọ́rọ̀kọ́ <laughs> aláyé mi díẹ̀ láà ń tí ẹ̀sìn bá ti lè pàwọ́ láṣẹ rẹ̀ èèyàn kí ń ṣe kí ni ó ìṣẹ̀kọ̀ọ̀rọ̀ lórí ẹ̀ ìlọ́jọ́ wọn sọ wípé kó lọ fẹ́ lé lámúyọ́ ọmọdún làábídú lámúyọ́ ọmọdún bíi sálàyé mi ti nọmba wà nù wọ́sù alákọ̀ọ́kọ́ nù ní téèyàn fẹ́ ṣe ṣe ọ̀rọ̀ lórí ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó ṣe se gẹ́gẹ́ ń pààyàn láṣẹ ìkìyàn kí nǹkan yìí ó gbọ́dọ̀ ṣe mo nù pàlà yìí mi ti tàbí nǹkan yìí ó gbọ́dọ̀ má ṣe tẹ́sí ti kọ́ ọ fún ọ nípa rẹ̀ ẹni tí wọ́n wá gbọ́ ti fún ọ ah, ṣe ṣe ọ̀rọ̀ n ok ẹjá béèrè béèrè kan àwọn afá àmọ́ fi ń fọ̀lá ká èèyàn ni ṣé tí ìyàwó fẹ́ ṣe ìyàwó sí yóò ṣe sọ̀kọ́rọ̀ àbí òní ṣe sọ̀kọ́rọ̀ tí ìyàwó fẹ́ ṣe ìyàwó sí yóò ṣe sọ̀kọ́rọ̀ àbí òní ṣe sọ̀kọ́rọ̀ èyí ó ṣe èyàn yìí ṣe torí pé fífẹ́ ìyàwó yẹn sí ń pàṣẹ èyàn ń torí pé mo fẹ́ fẹ́ ìyàwó ṣe sọ̀kọ́rọ̀ ṣùgbọ́n mo fẹ́ fẹ́ sí sàbáì sí yóò ṣe sọ̀kọ́rọ̀ àbí òní ṣe sọ̀kọ́rọ̀ èèyàn ṣe torí pé ṣé wọ́n sọ pé sísà ń lọ fi òun gẹ̀gẹ̀ ẹ ti gẹ́ẹ̀tì yàtọ̀ wà nísìn ẹ ti sọ wípé ọ fẹ́yàwó wọn àti àwọn ah, abẹ́ ti ṣe ọ̀rọ̀ bóyá kí n fẹ́yàwó àbí kí n má fẹ́yàwó rárá fẹ́yàwó ni ṣùgbọ́n ọmọ àwo gẹ́gẹ́ ni mo fẹ́ fẹ́ ọ lè lọ sí ṣọ̀rọ̀ lórí sísà ọmọ àwo tàbí ọmọ àbàdàn tàbí ọmọ kí n torí pé ẹ̀sìn ọ̀pọ̀ láti pé òun gẹ́gẹ́ ni ọjọ́ sáà ti gẹ́ẹ̀tì kìnnìtọ́ ó ti lówó hajj lọ́wọ́ ọ̀nà sì dá má lọ fẹ́ ṣe sẹ́kọ̀ọ́rọ̀ bóyá kò sí hajj lọ ní àbíkọ́ mọ́ sí ẹ̀sìn kọ́ láti kò sí hajj tó ló ti ní káfà ìṣèpá àti tiwa ṣùgbọ́n ah, hajj mo fẹ́ lọ yìí ṣé ń lọ by road ni àbí kí ń lọ by air ẹ̀sìn ọ̀pọ̀ láti ẹ̀pẹ́ kan òwò lọ gbọ́dọ̀ lónú méjèèjì kọ́ wà lè ṣe sẹ́kọ̀ọ́rọ̀ mo kí ni yóò jẹ́ ìgbẹ̀yìn tí mo fẹ́ ṣe yìí kí ni ó lìdì sí kéèyàn máa mọ̀ mo rọ̀ pálá ayé mi tí ní téèyàn bá ti máa kíbà rẹ̀ kò ní ìdíkọ̀ sí ìṣẹ̀kọ̀rọ̀ lè lórí ẹ̀wọ̀n torí pé asùlù ní wípé tí nǹkan bá lìdì sí yóò lìdì sí mo rọ̀ pé àlàyé mi ti tí wọ́n náà ti mọ̀ pé ìrìn tí ó lìdì sí ni wọ́n wùlẹ̀ sí ìṣẹ̀kọ̀rọ̀ kankan lórí ẹ̀wọ̀n mo rọ̀ pé mi ti sọ̀rọ̀ ọlọ́run bàbá tó láàrín ká ló mọ̀ jù قائل لك دي تصمر استخاراني لا استخارة في حرام مقصودا أو وسيلة لا استخارة في حرام مقصودا أو وسيلة so, إن كتب في غاية طبعا حرام كيف الغاية المحرمة إن يتم لهم استخارة استخارة لريل إيمان mọ́rọ̀pá láyé mìtì bẹ́ẹ̀ náà ni wàsá ìlú alharam wàsílà tó yẹ pé haram ni ó lìdì sí ìyẹ́ tó máa ń tẹ́kẹ́ ni ó ẹ̀dùn sí sọ̀rọ̀ lórí rẹ̀ tọ́yì àwọn mọ́jẹ̀mú tó jẹ́ sọ̀rọ̀ nù wọ̀rọ̀kì àtàní báyìnà kúlé àzánáyìní wà báyìnà kúlé àzáni ń jàre wà ikọ́ ọmọ هذا وصلى الله على محمد وعلى وصحبه وسلم من قد جل